wá ta yẹn síbẹ̀. èwo tún ni fígò wá pọ́ two k ni mo ní kó rà. ee eh, bàbá di two k náà là pè é bí ẹ eh, two k ni ó ti yẹ ó ti yẹ two k fígò ṣé ò nìyẹn ó ti pé ya ya ó ti pé ni ẹ̀yà mi ìṣó ẹ pẹ̀ ó pọ̀ náà ni. afa àdára tó ògùn mi lówó ni tó ògùn mi lówó àyè ó dúpẹ́ o ẹ̀yà àgbà nígbà ẹ̀yà àgbà ẹ̀ ó pa o ọlọ́run